jagun ogun oníjà wa ṣùgbọ́n a máa defend ilẹ̀ wa a máa defend ilẹ̀ àmọ́ kí gbogbo ọmọ Yorùbá ní lọ́kàn wípé déédéé bí ta déédéé dé àsìkò yìí a máa defend ilẹ̀ wa o tó bá dé ojú ẹ̀ a máa defend ilẹ̀ wa ṣùgbọ́n àwọn ò ẹnikẹ́ni jà ṣùgbọ́n a defend ilẹ̀ tó bá dé ojú ẹ̀ ẹ jẹ́ kó ọmọ Yorùbá ti di Yorùbá ti tán láti defend ilẹ̀ wa wọ́n ní wọ́n kò sínú eléyìí mo ti sọ fún wọn wọ́n dẹ̀ mọ̀ mo lè tá à ń ṣe yìí kò wà negotiable kò wà reversible láyé láyé láyé láyé kò sí à negotiate kankan à reverse kankan padà sí nàìjíríà táyé máa fi parẹ́ ọlọ́run ní jẹ́ aráburú ìyẹn ò ṣẹlẹ̀ mọ́ ọlọ́run tó ti gbé wa jáde tó bá a ṣe declaration lọ́dún tó kọjá ládùn ogun tó wà ní àdúrà ogun tó gbé pé kí declaration má wá sí ìmúṣẹ ọlọ́run bá wa ṣe eh, eh, eh, no retreat no surrender ó wà non negotiable ó wà irreversible láíláíláíláíláí àgbà àgbàdà sẹ́yìn wájú là ń lọ so whatever nǹkan tó bá gbé kalẹ̀ tó bá gbé síta wípé àwọn fẹ́ ṣe. Uh, kò ọmọ Yorùbá lọ́wọ́ o mo sọ fún àwọn eh, àwọn bàbá wọn níta mo ní ẹ má jẹ́ kógun wà ní Nàìjíríà o àwọn ò já gbógun jà wá o ẹ má jẹ́ kógun wà ìdí ni pé ṣẹ́ẹ́rí bẹ́ẹ̀ jà tíjà bá délẹ̀ gbogbo àgbáyé ló máa kàn o tó tán sọ fún yín ọ̀rọ̀ Yorùbá kọjá bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó bá jagun gbogbo yẹn tán pátá àwọn onírógun tí wàá lè jagun mo fi sọ̀rọ̀ fún wọn ni àwa ò padà sí Nàìjíríà o àwa ti lọ́ọ̀lù tiwa Yorùbá ti dúró àti láyé láyé àti ayérayé till end of time till end of time Yorùbá ti dúró àwọn ò padà mọ́ láíláí so wọ́n jagun wọ́n jagun wọ́n bínú wọ́n bínú whatever it is yorùbá ti lọ àti láti lọ sórílẹ̀-èdè wa sọ ilé ìtara fẹ́ bẹ̀rẹ̀ ìjọba yìí whatever àwọn tán bá gbé yọ <laughs> kábíyèsí o ọlọ́run ọba àánú ọlọ́run ló rìn wọ́n máa rí pé ọlọ́run ló rìn whatever àwọn tán bá gbé yọ kì í ṣe pé kí yorùbá ó tún máa jẹ́ nàìjíríà pọ̀ láíláí dáadáa yẹn ti kọjá àgbèsẹ́yìn ni bá ṣe máa bẹ̀rẹ̀ ìjọba tiwa ká máa máa jẹ́ kí nǹkan náà kó máa búyọ́nù ayé wa ká ṣe nǹkan ìlú tiwa ni ó kàn wá báyìí bọ̀tá báyìí lè sọ tọrọ ń lérí pé àwọn ṣe nǹkan kan nílẹ̀ kí gbogbo ẹ̀ oríṣiríṣi wọ́n lérí ok àbá lè sọ tán bá ṣerú ẹ̀ tí ọmọ Yorùbá tó bá tọmọ ológun akọkọ máa ṣe advice àwọn ọmọ yorùbá tó wà nù military ẹ wọ́n rárá kúrò ń bẹ̀ jẹ́jẹ́ lọ́dà military nigeria wọ́n padà sílé bọ̀yẹ́ tí ò bá padà sílé tó bá wà ní barak barak lórí ilẹ̀ yorùbá tẹ́ ẹ bá ti gbọ́ pé adelé wọlé èmi ọlọ́run ló ń jẹ̀bi ni ò mú àní sọ o tí mú àbá dé. pẹ̀lú àtìlẹyìn ọlọ́run pẹ̀lú olórí adélé pẹ̀lú àánú ọlọ́run tá a fi ẹsẹ̀ kanlẹ̀ sí ìbàdàn tẹ́ ẹ bá ti gbọ́ ẹ̀yin ọmọ yorùbá tó wà ní each barrack ẹ̀yin lẹ́ni control barrack yẹn o ó wà nù notification tí mo fún wọn o ó wà nù declaration wa o ó wà nù tẹ̀lẹ́bá rántí lẹ́tà abstract tá kọ nígbà yẹn sí president nàìjíríà. wà ní sí president Nigeria. òun ló ní o ó wà ń bẹ̀ wá kọ́ síbẹ̀ o ọmọ yorùbá tó bá wà ní each point nínú barak ni ní bọ́dà ní everywhere òun ló yẹ kó take control ó dẹ̀ láti take control tẹ́ ẹ bá ti fi etí yín gbọ́ pé adelé ó ti dé ó tán ẹ ṣe kú o ẹ gbàjọba lọ́wọ́ ẹnikẹ́ni o àwọn ò gbàjọba lọ́wọ́ èèyàn ìlú orílẹ̀-èdè tuntun làwọn afẹ́ bẹ̀rẹ̀ ní modern life yìí ni o yorùbá ti wà láti àtètè kọ́ ṣe wá o kò tuntun pé a kúrò nínú kókó ẹrú a kúrò lóògùn pa kúrò níbi tó so wá pọ̀ pọ̀ tó ń ṣe ibi tó yẹ ká wà ẹ tuntun la kẹfọ pé ìgbà tó jẹ́ tuntun ọwọ́ ta la ti wá ẹ kú ta ló ṣe kú láti gbàjọba àgbàjọba lọ ẹnikẹ́ni a ṣẹ̀ fẹ́ ṣe ìjọba tiwa òun ìjọba délé o so ẹ máa múra sílẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ológun lẹ́yìn ọmọ yorùbá o ẹjọ́ ọmọ Yorùbá tẹ́ ẹ bá ti gbọ́ tàdé lédè ọdún márìkàlì ẹ ti kò bá gbogbo bára pátá ẹ bá wà. ẹ̀yàkẹ́yà tó bá wà bẹ́ẹ̀ tó wà lọ́dà Nàìjíríà ẹ̀yẹn kọjá kò sí tó jọmọ́ o àtọdún tó kọjá láti break ties ṣùgbọ́n torí àti ìbẹ̀rẹ̀ ìjọba tiwa àti exercise sovereignty yẹn pẹ̀lú àtìlẹyìn ọlọ́àánú ọlọ́run adélédé báyìí a bẹ̀rẹ̀ sovereignty yẹn nìyẹn so a bẹ̀rẹ̀ mi ò mọ̀ kan tó ń pè bẹ́ẹ̀ ní yorùbá but a ti bẹ̀rẹ̀ agbára yẹn tọ́lọ̀ fún wa nìyẹn o so olùbáríkàlì ní gbogbo ẹ tó bá wà ní bára àtúntò ọmọ yorùbá ó tẹ kọńtò ẹ tẹ kọńtò bára àtìlẹ bá wà. tá a bá rí ọmọ yorùbá tí wọ́n wá rán tó yá lọ́dọ̀jú ìbọn kan ọmọ Yorùbá ọmọ Yorùbá tó bá wà nù iṣẹ́ ogun mílítẹ̀rì tó bá rán ní irúṣẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ irúṣẹ́ bẹ́ẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ ó lù citizenship àti ọmọ Yorùbá o kì í ṣe ọmọ Yorùbá mọ́ ẹ lọ wádìí gbogbo rules of engagement pé kó dojú ìbọn kọ ìyan ẹ kó tó túmọ̀ sí i ìlú tó o bá ń gbèjà yẹn òun ló automatically sọ pé ìlú ẹ nìyẹn tán bá ń ràn àsọmọ yorùbá wá gbébọn nàìjíríà sọ fún ẹ pé ẹ kó òbẹ ìfúnnámáṣẹ sọ náà òbẹ bọsà kọbí àgbọnàmá sọ <laughs> whatever it is wọn ní kò òbẹ wọn òbẹ nǹkan burúkú o. òbẹ before complain. ẹ ẹ ṣe sà máa òbẹ nǹkan burúkú o má dá wọn lóhùn ọmọ yorùbá tó wà nínú iṣẹ́ ológun má ò bẹ ò tó bá bẹ fúnra rẹ̀ olùd citizenship yẹn àti ọmọ yorùbá tọrọ sọ wípé ìlú tó rán ẹ níṣẹ́ òun ni ló gba command wọn òun ló represent òun ló protect òun ló secure so ọmọ ọdún yẹn ni ẹ àrùn No citizenship ẹ o ìdílé ẹ máa lose citizenship bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o ti kúrò lẹ́wọ̀ eré o o ti kúrò lẹ́wọ̀ eré ẹ má jẹ́ kọ́ńtì yín pa ẹ má jẹ́ ọ́ lóyún nílòkulò gbogbo oríṣiríṣi ló kúrò ọ̀nà burúkú tó ń lò ẹ̀yin ọmọ Yorùbá yẹn ẹ lọ pàdé ẹ lọ parun ẹ kó kú lẹ̀. ìwọ ọmọ ológun ọmọ Yorùbá tó bá rán tó dojú ìbọn kọ ọmọ Yorùbá ìbọn tó kọ yẹn òtijọ́ ọmọ Nàìjíríà ń sọ ọmọ Yorùbá mọ́. bẹ́ẹ̀ ni o kò yí padà o ìwọ àjèjì bóyá ẹ̀yà míì ní nàìjíríà bóyá haúsá ni ẹ fúlàní ẹ igbó tó gbé anywhere ní nàìjíríà tó ti wù kó wá tó wà nínú iṣẹ́ ológun ọlọ́pàá ní ẹni army ní ẹni navy ní ẹni air force whatever tó bá wà wọ́n wá ní òkè lọ dojú ìbọn ọkọ ọmọ yorùbá for the fact pé ìran bó tilẹ̀ wù kó rí nígbà ìgbà at kan péré ó ti fẹsẹ̀ kan ilẹ̀ yorùbá ó jẹ́ òmu níbẹ̀ a jẹ́ pé ó dalẹ̀ nìyẹn o tó bá lọ jẹ́ irú yẹn a ti rí ìlú náà jẹ́ pé wọ́n rán wọn pé ó yá wọn dẹ̀ rọra kó ìbọn sílẹ̀ wọn láwọn ò lè ṣe é ó wà ó wà yìí ó ti ṣẹlẹ̀. wẹ̀yìn wá sọ pé nàìjíríà rán yẹn ṣe kirikiri ẹ̀ ń ṣe show of force ah! ìwọ tó bá ṣe ní ẹ̀yà míì mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ mo mọ̀ pé o ti gbé aburú wá sí ìran ẹ̀ o má tra yẹ ẹ má bá wọn jíṣẹ́ kíṣẹ́ o ẹ má bá wọn jíṣẹ́ show of force o ẹ má bá wọn jíṣẹ́ ọ̀gá sọ pé o ẹ má jẹ́ o. ti yorùbá automatic ní tiẹ̀ o máa lose citizenship fún ọmọ yorùbá mọ́ ìyẹn wà bẹ́ẹ̀ yẹn confam yẹn o lè lọ wádìí ìlú tó gbé kan fún yẹn ìlú ẹ̀ nìyẹn omi pé o sọ pé o wà against ìlú tó gbé kan kọjú ẹ̀ so sọ pé o wà against yorùbá òun ṣọmọ yorùbá yorùbá nìyẹn a lè máa mẹ́sọ̀ pé ìtìlẹ̀ òun yorùbá mọ́ èèyàn ṣe pé àfẹnusọ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ rules of engagement ni ọlọ́run ló ṣàwá yorùbá àgbẹ̀ nípa wọn láéláé a kọ̀míìtì crime o a ní kí tẹnikẹ́ni kó dàrú ìjọba nàìjíríà kó máa ṣe tẹ̀ lọ nàìjíríà kọ́ là kọ́kọ́ náà àìmọye orílẹ̀-èdè sí ìlú jáde lára wọn wọ́n dẹ̀ ṣì wá ń bẹ̀. sọ̀rọ̀gbà tí Yorùbá kúrò ní Nàìjíríà Nàìjíríà ṣì wà Nàìjíríà náà ọlọ́run gbọ́ ti pin dáadáa náà ẹ wo bó ṣe pin. èdè ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ oúnjẹ ọ̀tọ̀ orin ọ̀tọ̀ kíkí ọ̀tọ̀ aṣọ ọ̀tọ̀ gbogbo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe ẹ wo bó ṣe ya máàpù Nàìjíríà ẹ bá wo ibi tí máàpù yẹn wà ẹ rí i pé ó pín déédéé ni ó kílẹ̀ àgọ́ ni kò dàrú. sọ̀tà ló fẹ́ sọ pé kò yẹ òun àwọn ò dẹ̀ àkọjá àyè wa rárá rárá àkọjá àyè wa gbogbo tó yẹ ká ṣe aṣẹ́ notification tó yẹ ká ṣe aṣẹ́ òun reclamation aṣẹ́ kò sí nǹkan tá a ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí so kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ o ẹ fẹ́ kọ́ ni yorùbá nation ti dúró ìjọba délé ó máa bẹ̀rẹ̀ sọ ẹ palẹ̀ ẹ gbàgbé gbogbo ìlérí ìlànà fẹ́ ṣe yẹn ẹ gbàgbé ẹ ẹ tó bá dojú ìbọn àbí ìjà fọmọ Yorùbá à ní ètò abẹ́ ṣe yìí a máa dìfẹ́ǹdì ilẹ̀ wa o a máa dìfẹ́ǹdì ẹ̀ ṣùgbọ́n ìwọ tán bá rán tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá wá jẹ́ àjèjì káì mi ò sọ jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe Ọlọ́run ló ṣe o ṣùgbọ́n pé àwa ní rìbáàsì nǹkan burúkú tẹ kó lẹ̀ slavery poverty corruption fear underdevelopment unemployment hopelessness ọlọ́run ti bá wa pa ó ti pa gbogbo ẹ̀rún ló ṣe ní ó yá ká lọ sórílẹ̀-èdè wa ó ní ká máa lọ ká lọ sórílẹ̀-èdè yorùbá ká lọ sí ṣe wọ́n ní wọ́n pé òsín bẹ́ẹ̀ mo tún tún sọ fún yín wọ́n ní wọ́n pè ó síbẹ̀ mo tún rìpíìtì ẹ̀ lé ní èké ni mo tún tún sọ sẹ́ pé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi níṣẹ́ mo dé Ìbàdàn tán ó kù díẹ̀ ọlọ́run ló mọ̀ gbàtà síkò bọ̀tù mi ò dé Ìbàdàn yẹn ẹ tó ní kí n má dé sẹ́ mi ò ní dé bá mo dé Ìbàdàn tán mo dẹ̀ tún sọ mo tún tún sọ tí ẹ bá ti gbọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tó wà nínú iṣẹ́ ológun tẹ̀ wá ní gbogbo barracks mo tún tún sọ ní o gbogbo ẹnu mo fi sọ o tẹ́ wà ní gbogbo barracks pátápátá ní ilẹ̀ Yorùbá ni mo sọ o ẹ kẹ́kọ̀ọ́ bá barracks ni o mo tún sọ tẹ́ bá ti fèsì yín gbọ́ pé adédédé ẹ mú àtiwọlé ilẹ̀ Ìbàdàn tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ confam ẹ kẹ́kọ̀ọ́ bá gbogbo barracks pátá tó wà lẹ̀ Yorùbá ẹ ṣe kú o mo tún sọ ẹ gbàjọba lọ́wọ́ ẹnikẹ́ni o nítorí ẹ ti wà ní orí ilẹ̀ wa. orí ilẹ̀ ìran wa orí ilẹ̀ yorùbá orí ilẹ̀ ìran ìran ìran wa ni ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o ibi tọ́nà ń pín fún wa ni o ibi tọ́nà ń pín wá sí ni o ó ṣe wà ní o kò sí nàìjíríà o nígbà tí yorùbá jẹ́ yorùbá o kò sí nàìjíríà o nígbà tí ìran yorùbá wà lórí ilẹ̀ yorùbá o àwọn amúnisìn ló dé ọlọ́tọ̀ọ̀tọ̀ kú sọ o wọn ò tẹ̀ lórúkọ àwọn ẹ̀yà yẹn wọn ò lè sọ fúnra ara wọn lọ́tún chúùsì orúkọ tó wù wọn o. òórì ilẹ̀ wa yẹn gangan tọ́nà fún wa yẹn òun náà ni o so gbogbo tó ní orí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ tẹ́kọ̀ọ́ ẹ tẹ́kọ̀ọ́ bá ọmọ Yorùbá tó bá lè ràn kó lọ dojú ìjà kọ ọmọ Yorùbá kì í ṣe citizen Yorùbá mọ́ nìyẹn the same thing náà sọ pé bí Yorùbá nation yẹn ṣe wà láéláé kí ló nàìjíríà nílùú àkọ́kọ́ tí eh, ìlú mi máa jáde lára ẹ̀ mélòó mélòó ìlú káàkiri àgbáyé ó ṣe nàìjíríà náà òun kọ́ làkọ́kọ́ ń kọ́ nígbẹ̀yìn so ẹ jọ̀ọ́ ẹ bá máa fetí sílẹ̀ ẹ̀yin bá wà níṣẹ́ ológun ẹ fetí sílẹ̀ o yorùbá wa la ní yẹ àwọn kan ní bísẹ́ẹ̀sì síbẹ̀ o ẹ ọ̀tọ̀ nìyẹn o kòsì nǹkan tó jẹ́ tiwa bíi nǹkan síkírítì wa nǹkan àwa la ní náà àwa la ní. so ẹ tó bá wà ní bára kó take over ẹ tó bá dẹ̀ rán níṣẹ́ kó fi tẹ kó fi tọmọ jẹ or something like that ẹ rọra tẹ ọwọ́ ìbọn ẹ̀kọ́ lẹ̀ tó gbọ́ aṣọ ọmọ fún wọn má dojú kọ ọmọ yorùbá o tó bá jẹ́ ọmọ yorùbá o torí ọdún márùn-ún kàlẹ́ o máa lù citizenship ẹ fún oṣù ọmọ yorùbá mọ́ nìyẹn fúnra ẹ ló choose ẹ o kò sẹ́ni pé èèyàn kan lójú ẹ kú nílẹ̀ yorùbá ẹ wọ́n fúnra rẹ ló choose lọ bèrè rules of engagement bó ṣe wà nìyẹn ìwọ tó bá dẹ̀ ní ẹ ilẹ̀ ọ̀fẹ́ yorùbá ṣe sálẹ̀ mẹ́rin ẹ máa lọ tó yorùbá òkú òbí tó wà àbí ilẹ̀ wa sáà nìyí ilẹ̀ yorùbá yẹn gangan níbẹ̀ yẹn ilẹ̀ ìsìn ọlọ́run ọba mi o ṣé bẹ́ẹ̀ gbọ́ ìtàn kan ṣé bẹ́ẹ̀ ti kà ilé mi ṣé bẹ́ẹ̀ gbọ́ nǹkan ti sọ tó ń gbé kalẹ̀ fún ilé ní step by step tẹ́fẹ́ gbọ́ tẹ́fẹ́ gbọ́ bí sọ́mọ Yorùbá fẹ̀ lè ìwọ́n pa wá sọ pé ẹ ò fẹ́ Yorùbá o kí wàá lo fẹ́ lọ Nàìjíríà tẹ̀bí Nàìjíríà tó ń tọ́ ẹ pé wọ́n dájú burúkú tọ́ ẹ pé bó ṣe wọ́n náà ṣe náà ṣe wọ́n ẹ máa lọ síbẹ̀ ibẹ̀ yẹn da ibẹ̀ yẹn fìtì ní bọ̀tá àlejò pápá àwọn wa wò ṣá àbẹ̀rẹ̀ jẹ́ kí a máa lajú sílẹ̀ pọ̀ sílẹ̀ sí kí a máa jà àwọn èèyàn wa. gbàtọ́ lòun tiẹ̀ wá fìyà jẹ àwọn èèyàn wa kí wá ló tó lẹ̀ jẹ́ pé lára àwọn èèyàn wa séèyàn wa náà ni wọ́n tún dààmú nísìn àwọn náà tún dààmú nísìn. àwọn kan lè pèrè àwọn lọ́ba ńlẹ̀ Yorùbá wọn láwọn ńlẹ̀ Yorùbá àwọn kan láwọn pásítọ̀ ńlẹ̀ Yorùbá àwọn kan láwọn àfáà Yorùbá tó lẹ̀ jẹ́ Yorùbá ni ìyá ọmọ Yorùbá wà sùn. <laughs> ẹ dẹ̀ mọ̀ pé lára tọ́lọ́hùn fẹ́ láíláí tọ́lọ́hùn fẹ́ rárá ọlọ́hùn fẹ́ kọ́ máa oppress ọlọ́hùn fẹ́ kọ́ fìyà jẹ aláìní ọlọ́run lòun ṣé ó tó ṣẹ́kù kò yẹ kí ìyà jẹ ẹnikẹ́ni kò yẹ kí aláìní wà kò fún ọlọ́run bínú títí sẹ́ni tó bá ń fìyà jẹ àwọn èèyàn tó ń dájú wọn tó fìyà jẹ wọn.